jókòó níbi tẹ́ bá ti láǹfààní láti máa wà jákèjádò ilẹ̀ àgbáyé pátápátá ìyẹn lórí ìkànnì Klinks TV níbi tí ọlọ́run bá ìdùmàrè tó fún wa láǹfààní láti na nàyẹ́ sá sórí afẹ́fẹ́ tí àwa ti jẹ́ kí ẹ̀yin náà kẹ́ máa gbádùn wa lórí ètò lọ́lọ́kan ọ̀jọ̀kan tá a ti pè yamọ fún ìgbádùn tẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa jákèjádò ilẹ̀ àgbáyé ẹ káàbọ̀ sí abala eré ìdárayá tá a ti máa ń yànnàná lóríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ìyẹn lórí pápá nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ní ṣe pẹ̀lú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni o àtàwọn ìdíje lọ́lọ́kan ọ̀jọ̀kan tó láǹfààní láti wáyé lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sórí ètò Ṣẹ́gun Adépọ̀jù lórúkọ mi bólótọ́ èmi nìkan kọ́ ni mo níyọ̀ létè gbogbo wa pátápátá báyìí la ní afárá oyin lẹ́nu èmi nìkan kọ́ mo wà lórí ètò mo ní ayọ̀nàná tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tájọ máa pẹ̀kẹ́lu àwọn ìṣẹ̀lẹ̀ tó láǹfààní láti ṣẹlẹ̀ tá bá sọ̀rọ̀ nípa bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àtàwọn ìdíje míì lọ́lọ́kan ọ̀jọ̀kan ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣe àtọkùn hmm. orúkọ tèmi ni káyọ̀dé ọlọ́run dàrú ẹ káàbọ̀ Oya ṣe ńlá ó yá pápápá ẹ jẹ́ ká máa nìṣó lọ́wọ́ iwájú torí ààrí àkókò ààrí musolókun rárá ẹ jẹ́ ká ti orílẹ̀-èdè wa nàìjíríà ẹ jẹ́ ká ti bẹ̀rẹ̀ lákòókò tá a wà yìí a mọ̀ pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ fún orílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn tá a bá sọ̀rọ̀ nípa ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles la mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí wọ́n ti ń gbáradì ìyẹn fún ife ẹ̀yẹ àgbáyé ìyẹn Qatar 2022 eléyìí tí ó láǹfààní láti máa wáyé ìyẹn ní orílẹ̀-èdè Qatar ní ọdún tí yà ń wò lọ́ọ̀kan ìyẹn ní ọdún 2022 lára àwọn àgbáradì ìyẹn World Cup qualifiers matches tó yẹ pé wọ́n máa láǹfààní láti máa gbá lákòókò tá a wà yìí ní sátidé òpin ọ̀sẹ̀ tá a wà yìí níkọ̀ the Super Eagles ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lábẹ́ olùkọ́ni àti alákòóso wọn ìyẹn Gennaro Traoré ló ti fi orúkọ àwọn agbábọ́ọ̀lù tí ó láǹfààní láti máa tàbí elépé lórí pápá ló ti fi léde lásìkò tá a wà yìí níbi tó ti fi orúkọ àwọn agbábọ́ọ̀lù ọ̀hún léde ló ti jẹ́ kó yọ wípé àwọn agbábọ́ọ̀lù jàǹkànjàǹkàn tó ń ṣe dáadáa jákèjádò ilẹ̀ àgbáyé lọ́wọ́ yìí olóhùn ó pè sí bùbá ẹgbẹ́ agbábọ́ọ̀lù the super eagles bẹ́ẹ̀ bá gbàgbé ikọ̀ super eagles wọ́n láǹfààní láti mọ kojú ojúgbà wọn ìyẹn ẹgbẹ́ agbábọ́ọ̀lù láti orílẹ̀-èdè liberia ìyẹn ní ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó máa wáyé ní òpin ọ̀sẹ̀ ìyẹn ní ọjọ́ saturday tí à ń wò lọ́ọ̀kan yìí àìfẹsẹ̀wọnsẹ̀ yóò máa wáyé ní orílẹ̀-èdè Morocco bẹ́ẹ̀ bá gbàgbé orílẹ̀-èdè Liberia la fẹ́ kojú ṣùgbọ́n pápá àṣeré wọn tó ń bẹ nílùú Liberia ló dàbí ẹni pé àjọ FIFA wọn ò lù lóǹtẹ̀ láti jẹ́ kí ìfẹsẹ̀wọnsẹ̀ kó láǹfààní láti wáyé ń bẹ̀ èyí ló sì fa sábàbí tó fi jẹ́ pé ikọ̀ Super Eagles àti ikọ̀ Liberia orílẹ̀-èdè Morocco ibẹ̀ ni wọ́n ti láǹfààní lájọ máa gbé bẹ̀rẹ̀gì kaná ní òpin ọ̀sẹ̀ tí à ń wò lọ kan yìí ìròyìn tó wá ta kókó jùlọ ń bẹ ni pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù gbòǹtarìgì agbáwájú fún ikọ̀ super eagles tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn tó ti lóun ò gbá bọ́ọ̀lù fún ikọ̀ super eagles mọ́ a sọ nípa Odion Igalo ló ti láǹfààní báyìí láti padà sí ibùba ìgbáradì fún ikọ̀ super eagles ẹ jẹ́ ká ti ibi ìsànà Yorùbá ní ká ti bẹ̀ ká fi kí òṣoògùn ayọ̀nàná Odion Igalo padà sí káàmpù ikọ̀ super eagles ojú wo lẹ́sìn. sẹ́ẹ̀rí ọ̀rọ̀ wa ní nàìjíríà <laughs> bó ṣe wù wá la ṣe máa ń ṣe hmm. torí pé nǹkan tí ò tún dá ojú ọ̀yìn ìgalù padà sí àárín àwọn ọmọ ẹgbẹ́ tó ń gbáyò tó ń tayò fún nàìjíríà kò yé mi <laughs> ṣùgbọ́n mo lérò pé genetroa hmm. gẹ́gẹ́ bí olùkọ́ni hmm. ó ń fẹ́ ẹni tí ó ní agbára ó ń fẹ́ agbára ó ń fẹ́ ẹni tí ó lè ó fẹ́ striker ọwọ́ iwájú hmm, tó lágbára tó ní ara tó ní agbára láti fi kojú àwọn eh, àwọn alátakò àwọn tó ń gba ọwọ́ ẹ̀yìn fún àwọn alátakò hmm. torí pé kì í ṣe pé a ní àwọn èèyàn tí ó ń gbá dáadáa ọ̀sìnmẹ̀ ọ̀sìnmẹ̀ òǹbẹ̀ǹbẹ̀ tó jẹ́ pé lọ́wọ́ tá a wà báyìí ní gbogbo àgbáyé hmm. gbogbo ló mọ̀ pé eh, irú ẹ̀ ó ṣọ̀wọ́n ọ̀nàhù náà ọ̀nà náà ṣùgbọ́n náà wà ń bẹ̀ hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó yẹ pé tẹ́nìkan bá farapa díẹ̀ hmm. ẹlòmíì lè ti délédé hmm. àti wá gbé òsín torí pé mi ìmọ̀ wọ́n ṣe fẹ́ gbé ìdíga lò wá tí ò ní start tí ò bá tiẹ̀ ní start omi kò máa play yóò sì di ààyè tí ò ní jẹ́ kí àwọn kan náà tó yẹ káwọn náà máa develop pẹ̀lú super eagles. ètò yà àwọn agbábọ́ọ̀lù tó tún yẹ kó agbábọ́ọ̀lù tó yẹ kó tún yẹ kó ráàyè yóò dì wọ́n lọ́wọ́ ó jẹ́ nǹkan tẹ̀mí rí ní ṣùgbọ́n ẹ jẹ́ ká ti rí ìbáyé wò àròjàre fún olùkọ́ni Gennaro ni pé ìrírí ìyẹn experience tí Odion Ighalo tó ti láǹfààní láti kó jọ káàkiri bí ti gbá bọ́ọ̀lù yóò ran ikọ̀ Super Eagles lọ́wọ́ bákan náà yóò rọ àwọn agbábọ́ọ̀lù tó jẹ́ agbábọ́ọ̀lù tó ń bọ̀ lẹ́yìn a bá sọ nípa Victor Osimhen a sọ nípa Paul Onatu yóò ràn wọ́n lọ́wọ́ láti lè máa mi àwọn dáadáa torí nígbà tí ìgbéléwọ̀n kan jáde bí oṣù mélòó kan sẹ́yìn wọ́n jẹ́ kó yọ wá pé ìsọwọ́ mi àwọn ikọ̀ Super Eagles orílẹ̀-èdè wa Nàìjíríà ó kéré jọjọ sítàtẹ̀yìnwá lábẹ́ àwọn ìṣàkóso àwọn olùkọ́mi tó ti kó ikọ̀ super eagles tó ti kó wọn jẹ látẹ̀yìnwá àwíjàre rẹ̀ wá ni pé òun fẹ́ jẹ́ kí wọ́n ìrírí Odion Ighalo kó ran àwọn agbábọ́ọ̀lù lọ́wọ́ ṣé lóòótọ́ ni ìrírí ó ràn wọ́n lọ́wọ́ ṣá. èmi ò lérò pé nǹkan tí akọ́nimọ̀ọ́gbá hmm. tó sọ mi rò pé ó tó láti tún padà pé Odion Ighalo tòótọ́ wọ́n ní di experience hmm. èyí táwọn olóyìnbó pè ní experience tòótọ́ ni wọ́n ní di ìrírí ẹni tó ní ìrírí yẹn hmm. ṣùgbọ́n kò àwọn òsínmẹ̀ náà kì í ṣe ó ti tójọ́ mẹ́ta náà ti wà náà ó ti tó mẹ́ta wọ́n ti gbá ọ̀ndà hmm, twenty one ọ̀ndà twenty àwọn tí ó sì tó wọn Saka tó ń play fún ikọ̀ Arsenal ikọ̀ Arsenal tó dẹ̀ ń play fún ti orílẹ̀-èdè Three Lions ilẹ̀ Gẹ̀ẹ́sì kò tó sí ní ẹ̀nà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọ́n sì ń ṣe dáadáa wọ́n sì ń ṣe dáadáa. Hmm, tó ń tẹnu ẹ èyí ò ní àwíjàre fún ikọ̀ ẹni tó ń ṣe akọ́nimọ̀gbá fún orílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn Gennady Rohr lára àwọn ìròyìn tó jẹ́ ìròyìn tó jẹ́ breaking news ìròyìn yàjóyàjó tó ń tẹ̀ wá lọ́wọ́ lásìkò tá a wà yìí ni pé ẹni tí ń ṣe amúlé fún ikọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn ikọ̀ super eagles mú sọ nípa francis uzo kò ní láǹfààní láti ṣe kíni láti sojú orílẹ̀-èdè wa nàìjíríà nínú ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé láàrin àwọn àti orílẹ̀-èdè liberia látàrí ìfarapa èyí tí a gbọ́ pé agbábọ́ọ̀lù yìí ó láǹfààní láti ní ìyẹn níbi tó ti ń gbá bọ́ọ̀lù ní òkè òkun lásìkò tá a wà yìí wọ́n ti ọ̀nìkan pé ẹni tí ń ṣe amúlé fún ikọ̀ ti Eyimba FC láti ìlú Aba láti wá rọ́pò ẹni tí ń ṣe amúlé yìí ìyẹn Francis Uzo orúkọ amúlé fún ikọ̀ Eyimba yẹn ni John Noble oní òmò láǹfààní láti máa bá orílẹ̀-èdè wa Nàìjíríà àmọ́ kópa yẹn nínú ìdíje èyí tó máa wáyé lópin ọ̀sẹ̀ tó ń tẹ́nu ẹ̀ ká má ṣe gbogbo ẹ̀ kọ́kànkọ́ torí àkókò alásìkò tá a wà ikọ̀ super eagles wọ́n láǹfààní láti gbá ìfẹsẹ̀wọnsẹ̀ méjì léraléra wọ́n kọ́kọ́ kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè ti liberia lẹ́yìn ìgbà náà ní ọjọ́ ṣẹ́gun tó tẹ̀lé ó ní wọ́n tún máa láǹfààní láti máa gbé pẹ́rẹ́gì jàkaná pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè ti cape verde ìyẹn tó máa wáyé ní orílẹ̀-èdè wa nàìjíríà ìfẹsẹ̀wọnsẹ̀ méjì léraléra fún orílẹ̀-èdè wa nàìjíríà orílẹ̀-èdè wa nàìjíríà ó bá ìfẹsẹ̀wọnsẹ̀ méjì léraléra ọ̀kan lọ́jọ́ sátidé ìkejì lọ́jọ́ tuesday kí ni chaazi ikọ̀ super eagles ṣé ká máa retí àmì mẹ́fà tàn yanyan àbí ṣé àrí pé ìfẹsẹ̀wọnsẹ̀ ṣé kò fẹ́ẹ̀ súnmọ́ra wọn púpọ̀ jù kí ni ká máa retí látọ̀rọ̀ ikọ̀ super eagles. ẹ ṣe àtọ̀gùn nǹkan tèmi rí ni pé ẹsẹ̀ bọ́ọ̀lù méjì tó kù hmm. fún super eagles láti qualify. bẹ́ẹ̀ni tí wọ́n bá fìdí rẹmi nínú kankan nínú méjèèjì <laughs> ó léwu ó léwu gan kò dẹ̀ sẹ́ni tí a lè fọwọ́ rọ́ sẹ́yìn mọ́ hmm. kò sí kọ́ta a lè fọwọ́ rọ́ sẹ́yìn tá a bá sọ pé eh, oh, eh, orílẹ̀-èdè Liberia Central African Republic hmm. ni ó gbòòrò hmm. sójú super league àníró àníró ni <laughs> kò sẹ́ni tó ṣe é fojú di mọ́ eh, nǹkan tẹ́mi ó kàn sọ ni pé kí àwọn ọmọ ikọ̀ ti super league kan gbáradì dáadáa pàápàá ní àárín gbùngbùn midfield inú hmm. mi dùn pé Godfrey Ndidi ó ti padà dé ó ti padà dé bẹ́ẹ̀ni hmm. yóò jẹ́ kí àárín yẹn kó tún nítumọ̀ hmm, ìyẹn ló lè garanti pé tá a bá tẹ̀ lè rí àmì ayò mẹ́fà àmì mẹ́fà kárí mẹ́rin ṣùgbọ́n mẹ́ta àbí méjì kò ní bọ́ sí rárá àwa la ẹnìkan ni ó qualify ní nínú sọ̀rí tá a wà bẹ́ẹ̀ni àwọn la sì lékè. àwọn la sì lékè báyìí kò hmm. yẹ kí wọn kọ́ tó wá gbẹ̀yìn bẹ́ẹ̀ bọ́jẹ́ hmm. kọ́ gbẹ̀yìn kó gómi tẹ̀yìn gbọ́ ìgbẹ́lẹ́nu ìgbẹ́lẹ́nu fún wa. <laughs> tó ń tẹnu ẹ bí èyí ṣe láǹfààní láti jẹ nìyẹn lápá bí káfẹ yìí káfí máa ṣe lọ ní apá bí a wáyé àwọn òròyìn tó láǹfààní láti wáyé ìyẹn ní ilẹ̀ gẹ̀ẹ́sì àti lókè òkun ó pọ̀ gan ṣùgbọ́n àlè lọ́bẹ̀ lónìí nítorí àkókò wa tí ó ti kó wa pàpà mọ́ra ṣùgbọ́n ìròyìn tó tún jẹ́ ìròyìn yàjóyàjó ni pé ní ilẹ̀ gẹ̀ẹ́sì ní sáà tá a wà yìí ó ti jẹ́ olùkọ́ni bíi mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ nínú líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì lákòókò tá a wà yìí olùkọ́ni mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ níṣẹ́ ti bọ́ lọ́wọ́ wọn nínú líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì nìkan ìyẹn ní sáà tá a wà yìí nìkan tó sì jẹ́ wípé ẹni tó ṣeéṣe kó dàbí ẹni pé yóò ṣe ìkeje wọn ló dàbí ẹni pé ẹnu ń kún lọ́wọ́lọ́wọ́ ìyẹn olùkọ́ni fún nǹkan ti Manchester United ìyẹn Ole Gunnar Solskjaer lásìkò tá a wà yìí ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ àti mọ̀ nǹkan tó máa jẹ́ àbájáde ṣùgbọ́n ká tó máa fèyí sí lọ because yeah, yeah, Manchester United olùkọ́ni wọn ẹnu ń kún lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú èsì ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lára àwọn àti ikọ̀ Manchester City àmì ayò méjì sódò onímọ̀ ìjẹmọ́lé wọn ṣé ká sọ pé ẹsẹ̀ olùkọ́ni sójà ó ti ń mè oríṣiríṣi àwọn ọkọ̀ ló ń gbaṣẹ́ lọ́wọ́ agbá ẹni tó ṣe akọ́nimọ̀gbá wọn ikọ̀ Aston Villa àwọn náà tó gbaṣẹ́ lọ́wọ́ akọ́nimọ̀gbá wọn lánàá òde kí ni ìrètí ààyè ikọ̀ ti Manchester United. ṣé ẹ rí i pé láti ikọ̀ agbábọ́ọ̀lù kan sí kejì hmm kò sẹ́ni tó lè sọ pé bí wọ́n sì ṣe nǹkan abẹ́lé tó bá jẹ́ pé ìbò míì ni hmm. èyí tí olùkọ́ni àṣeyà ṣe hmm. ó ti ju nǹkan tí wọ́n fi lè lọ́gbà tán lé hmm. David Moyes David Moyes mi rò pé ó ṣe tó yìí vanga so <laughs> téèyàn bá dẹ̀ wo ikọ̀ agbábọ́ọ̀lù Manchester Eric rí coaching ni problem ni wàhálà tí wọ́n ní òun ló ń fà wọ́n sẹ́yìn torí pé èèyàn gbọ́dọ̀ sọ pé agbábọ́ọ̀lù kò tó ní Manchester ní gbogbo Premiership lójú tèmi àwọn ló ní agbábọ́ọ̀lù tó dángájá jù. Hmm, lásìkò tá a wà lásìkò tá a ká ti wá pe ti kọ Liverpool Liverpool náà fìdí rẹmi àmì ayò mẹ́ta sí méjì sọ́kọ̀ ọkọ̀ West Ham United. tí eh, Liverpool bá fìdí rẹmi hmm. kò sí kéèyàn ò lè gba gbogbo sáà kan kó má fìdí rẹmi tó bá sì ń fìdí rẹmi lé eh, kan nínú eh, ayò mẹ́wàá. Hmm ó ah, wáyé bẹ́ẹ̀ ó sì ní tùmọ̀ ṣùgbọ́n tó ti ń lọ síbi mẹ́ta hmm. sí mẹ́rin hmm. tó a jẹ́ pé ká máa fi eléyìí ká máa fi ṣìnà lábala tá a wáyé a tún máa láǹfààní láti máa pàdé ní àkókò kan náà àní orí kan tv yẹn lórí ètò ìròyìn eré ìdárayá tá a pè ní ìdíje bọ́ọ̀lù on klint tv a máa láǹfààní láti máa gbádùn ara wa sọ̀rọ̀ wájú sí ẹ kú kalẹ̀ tẹ́ ẹ fẹ́ràn wa ṣẹ́gun adépọ̀jù lórúkọ ti tèmi lórúkọ ẹnì kejì mi tá a jọ wà lórí ètò. káyọ̀dé ọlọ́run dànù. kẹ́ ẹ ní ọjọ́ rere o.